apa yang siapa apa ya Kemarin ti yọ máa gba àlékún dáadáa lọ́dọ̀ rẹ̀. Ọlọ́run, ìta máa rí dúpẹ́ sí ọlọ́njẹ́ ọ̀pọ̀ lára àwọn àríwá. Ọ̀pọ̀ eléyìí tá a dá náà ọlọ́njẹ́ àti gbà lọ́dọ̀ rẹ̀. Ṣe àánú fún wa. بعد وعوى إنك على كل شيء قدير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تنزيل الكتاب من الله العزيز الحكيم ما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل النار والذين كفروا عما أنذروا قل أرأيتم ما تدعون من دون الله أروني أروني ماذا خلقوا من الأرض أم لهم شرك في السماوات ائتوني بكتاب من قبل هذا أو أثر من علم إن كنتم صادقين ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين أجمع لساسا أدت حامين أدت تنزيل الكتاب من الله العزيز الحكيم lágbára ti ma bá ààyè ti gbà wá ma ibi tá a wá ń lọ lónìí ní máa khalaqna samawati wal arda wa ma baynahuma illa bil haqqi wa ajalin ما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى والذين كفروا عما أنذروا مؤمنون ما خلقنا السماوات أعداه gbogbo sánmà méjèèjì ẹ̀rí wípé ìgbà tọ́rọ̀ Kùránì ó wà ọ̀rọ̀ fọ́lùkù ọ̀wà ò ló pè fẹ́ sọ̀rọ̀ sánmà tó fẹ́ sọ̀rọ̀ ọlẹ̀ àti tí ń bẹ nínú méjèèjì ó dọ́rọ̀ torí ò ara wípé ọ̀rọ̀ Ọlọ́run tá ń tẹ̀lé mi máa khalaqna as-samawati tẹ́rí máa yẹn náà fi àyí ẹnu gbà wọ́n tẹ̀ sí oríṣi pọ̀ lórí ilé ọ̀sẹ̀ tó tún kà mí máa khalaqna as-samawati àdájọ́gbó sánmà wal arda àti ilẹ̀ illa bil haqq àyàfi hmm. pẹ̀lú òdòdó. kí ni ma pé adá sánmà àti ilẹ̀ pẹ̀lú òdòdó. àwọn kan nínú àwọn onímọ̀ tafsir wọ́n ní Ada-Sama àti ilẹ̀ nítorí kí wọ́n àwọn òpá ń ṣeré àbí fún wa gbogbo ọba tó méjì lọ́pọ̀lọpọ̀ ọgbà tó bá fẹ́ mú ẹ̀rí agbára rẹ̀ wá máa ń dákọ̀ sánmà sí i torí wípé nínú tí ọmọnìyàn ń fojú rí kò sí tó tóbi tó méjèèjì ṣáájú tí mo sọ níṣù nínú ọjọ́ tó alẹ́ ojú wa yìí kò sí tó tóbi tó lẹ̀ kò sí tó tóbi sọ̀rọ̀ sọ̀rọ̀ tó wá ṣe pé bí méjèèjì ṣe tó yẹn ọlọ́run ọba ló dáa a jẹ́ wípé ọba yìí òun ló ju gbogbo nǹkan lọ aláàkọ́ ẹlẹ́ẹ̀kejì òun ni wípé tó bá ṣe wípé òun ló dá wa tó sì dá gbogbo nǹkan òun ló yá máa jọ́sìn máa ń fi rògbòmíyà rẹ̀ ìdí adẹ́dà rẹ̀ ṣe èrí fún wípé òun lágbọ́dọ̀ mọ́ ṣe ẹ̀mọ̀ kí nínú tí ń bẹ ní sọ́mà àti tí ń bẹ láàrin sọ́mà àti lẹ̀lẹ́mí àti yíwà ọlọ́run náà ń dárò ní wa gbogbo nǹkan míì tó bá yàtọ̀ sọ́lọ́run tá a bá délé ayé tá a mọ̀ tá a fẹ́ wárí fún yàtọ̀ fọ́lọ́run ṣe ẹ̀mọ̀ kí tọ́lọ́run bọ̀ bá dá wà nínú nǹkan ẹ̀ dáhùn kódà nǹkan òun náà ọlọ́run náà lódò òun náà máa khalaqna as-samawati wal-arda wa ma baynahuma illa bil-haqq ọlọ́run ní àti sánmà àti ilẹ̀ àdá àwọn méjèèjì àyàfi pẹ̀lú òdodo tó bá tó ṣe ma ó bọ̀ta pẹ̀lú onyonyo tọ́lọ̀wọ́ ọba ń sọ àwọn àgbà sọ wíkẹ́ ọlọ́run ọba ọ̀dá àbàtà ń ọlọ́run ọ̀dá pé wíkẹ́ ọ̀sán pèsè pé ń ṣeré ẹ̀sìn máa wọ tí àǹkà bá sọ fíyàn bí nǹkan sàbàṣà kí ló Abasa nǹkan sàbàṣà báyìí ó sí pé àbàṣà yẹn ní Ada na loi àdásánmà àti ilẹ̀ ilá bilha wàmá bẹ́ẹ̀nà hùmá àti tí ń bẹ láàrin sámà àti ilẹ̀ tí ń bẹ láàrin àwọn méjèèjì àmì pẹ̀lú òdodo pẹ̀lú òdodo kìí ṣe pa ń ṣe ní la fi dáhùn nìkan èmi ẹni ká sọ wípé ńlá ẹ̀ẹ́mọ́mọ́tì láàdìlì wà ní kristi eré tó ṣe wípé náà ní gbọdọdọ àdásánmà àtilẹ̀ àti tí ń bẹ nínú méjèèjì bí kò ṣe nítorí pé ó lè jẹ́ wípé òdodo déédéé òun ni ó jọba ní méjèèjì àdásámà ah, àtìlẹ́ nítorí pé ẹlẹ́wà máa nyara yín jẹ́ mbẹ́ kìí ṣe nítorí pé ẹlẹ́wà máa ṣàbùsí fúnra yín ṣùgbọ́n nítorí kó lè jẹ́ pé òdodo déédéé òun ni ọgbà lé gbogbo ṣé mo ṣe tún yẹn sóyè wa báwọn ṣé mo ṣe tún yẹn sóyè wa bẹ́ẹ̀ ààrẹ ti mú àwọn èèyàn àwọn èèyàn respond sóyè wà á jálè Musamman ọyọ̀ jáde sọ bẹ́ẹ̀. Kẹ̀lẹ̀ bá jáde bá ájàlè Musamman. Ọlọ́ ni wà ájàlè Musamman. Àti sánmà tààdá àti ilẹ̀ tààdá gbogbo àwọn ti lásìkò tí wọ́n kàn ẹ̀gbọ́n mi yé wà á jálè ń sáńmá a ti fi àsìkò kan pàtó sí bíbẹ̀ sámà oníjọ́ tó bẹ̀rẹ̀ bíbẹ̀ rẹ̀ níjọ́ tí ó tàn bíbẹ̀ ẹlẹ̀ onígbà tó bẹ̀rẹ̀ wà á jálè ń sáńmá àwọn tí ń bẹ láàrin méjèèjì àti èmi àti ẹ onígbàtà dáyé àti èmi àti ẹ onígbàtà pọ̀ bẹ̀ tó ti lásìkò tí ò lè lé tí ò lè dí ilá àbíjọdọ̀ máa bá orí lákàyè wa sọ̀rọ̀ láti máa ṣọ́ ara wa àbùgbà tó lọ pọ̀ mọ́ wa máa kọlákọ́nà sàmáwá wàlárùdọ̀ وما بينهما إلا بالحق وأجل مسمى يبين وما بينهما إلا بالحق وأجل مسمى ọlọ́run àti àwọn sẹ́mọ̀ àti ilẹ̀ àdá wọn àti ọgbọ́n tí ń bẹ láàrin méjèèjì àdáwọn àyàfi pẹ̀lú òdodo àṣeré àdáwọn bí kò ṣeré torí ká lè bá fi déédé àti òdodo lọ́lẹ̀ nínú méjèèjì wà ájáyé ọjọ́ ti wá fásitì. Ibi gbọ́dọ̀ bá tún lè ṣètò ní mẹ́ẹ̀ẹ́dógún àbí mẹ́ẹ̀ẹ́dógún ní ojú. bí a bá ẹlẹ́ di irú òní ìlọ́sẹ̀ tí ń bọ̀ kọ́lọ̀ ń já jùlọ náà lọ ah. kí ni ìlókù tá a máa rọ̀ wá àbókù kí nìkan lórí ó ti lé lókù wàhálà ìlẹ́nu ìwọ̀n bá yẹn kí ló ṣe ń bẹ̀ ló má kí ló ti fi ṣe. tọ́lọ́ ọba mélòó ló ti rí ṣe ń bẹ̀ẹ́ kí lọ lọ àsìkò rẹ lólórí nínú ẹ̀ láti jọ ti bẹ̀rẹ̀ dòní ẹlòmíì ti gbàwẹ̀ ọ̀ láti jọ tó ti bẹ̀rẹ̀ dòní ẹlòmíì ń gbàwẹ̀ asáhùn nìkan yóò lásáhùn náà ní ọ̀rọ̀ wọn lẹ́bìí kí àwọn bàbá wa wọ́n máa ń tíra ìná

àwẹ́tẹ̀lé ojú wa tàwọn àjọ ṣáájú ní ó túnmọ̀ yàn aṣàwọ̀nà àwẹ́tẹ̀lé ojú bá ti àwọn akẹ́sọ́jú Allahu Akbar tó nínú aṣàmúlọ àwẹ́tẹ̀lé ojú tàwọn àjọ ní ọlọ́run sí ọlọ́run tọ́lá jẹ́ àrẹ́bá jẹ́ pọ̀rin ó dá máa fi gún wọn láà kán lè mọ̀ pé àwọn míìsì tẹ̀lá wọ́n sì míìsì tọ́pọ̀ ọlọ́run ọba ọ̀dá ayé tà ń gbénu rẹ̀ yìí fún eré ní ṣeré làwa ṣe láyé tàbí ká ló kú kó fún ṣòkòtò rẹ̀ kó fún sún kó lẹ́ẹ̀ kó wá lo àsìkò rẹ̀ rí kó mọ̀ bá wà lára ẹni tí ó lu ara ń jìbìtì nípa sí. ọlọ́run fẹ́ já dàbí àwọn kan ó ní wá ṣùgbọ́n àwọn kèfèrí àwọn akọ̀ọ̀lọ́rọ̀ sí aláìmọ̀ọ́rí aláìgbọ́lọ́wọ́ bá gbọ́ a máa ń rèrò gbogbo nǹkan tí wọ́n ń kìlọ̀ fún wọn nínú ìyá ọlọ́run ọba wọn á rè mú àwọn ṣe rí pọ̀ bẹ̀. wọ́n ṣe kí ni wọ́n ṣe rí pọ̀ bẹ̀. wọ́n ṣe rí pọ̀ bẹ̀. àwọn ti gbàgbéra sínú ayé tí eré wọn à fura ẹ wá fúnra wọn ó jẹ́ kí wọ́n kú sí kèfèrí wọ́n kú sí kèfèrí wọ́n wá ṣe àgbákùnrin ọjọ́ ọjẹ́ fúra kọ sọ́ra rẹ kò tètè padà sọ́dọ̀ ọlọ́run ọlọ́run padà wa lẹ́rú ẹ kó láàrọ̀ ayé أم تشركوا السماوات ائتوا بالكتاب من قبل هذا أو أثارة من علم كنتم صادقين. Gbàdá ń sọ pé ìbọn ní Súra ẹ̀dín sọ̀kalẹ̀, ìbọn lálọ́ ìsọ̀kalẹ̀. Ṣé mo A ní Màkíyà ara àwọn àmì sì máa tù sówárì ìmọ̀tì òun ni taqriru tawhid fífi ìjẹ́ àṣọ ọlọ́run ọba nílẹ̀ tí wọ́n bá wá ń fi ìjẹ́ àṣọ ọlọ́run ọba rinlẹ̀ ọ̀nà méjì wọn máa gbà ìjẹ́ àṣọ ọlọ́run ẹ máa rí ń bẹ̀ ọ̀rọ̀ ọ̀nà bó wà eléyàn nìkan kọ ọ̀rọ̀ gbàgbọ́ nígbà ọjọ́ ọ̀kan àti kọ̀kọ̀ ẹ máa rí ń bẹ tí bá wá ń ṣe àfihàn ẹ tàwíìdù Ọlọ́run ọ̀nà méjì ní máa gbà yóò máa mú àwọn wá àwọn tí wá máa mú wá yẹn méjì ni àwọn ní ní yóò pè wọn wá síbi làákàyè wọn yóò pe àwọn tí ń bẹ láyé ń gbà náà àwọn yóò pe wọn wá síbi làákàyè yóò bá làákàyè wọn sọ yóò wá máa mú ẹ̀rí wá láti justify wípé ẹnìkan ò lẹ́tọ̀ọ́ sí àfọlọ́ ẹlẹ́ẹ̀kejì òun alẹ́ kí ni wọ́n pẹ́ alẹ́ nínú tírà ọlọ́ bọ́yà ilé tó ti sáwájú abẹ́lẹ̀ ìtọ́lọ́ sọ̀kalẹ̀ fanilọ́ ẹ̀rí méjèèjì yẹn nìmà mọ̀rọ̀pá àjọ́ mi yẹn méjèèjì ló ní mímọ̀ sí bùkátà sí méjèèjì dẹ̀ láwọn ànábì ọlọ́run máa ń lò bọ́ọ̀bà jí ṣe ọlọ́run orí rẹ̀ gbọ́dọ̀ pé nítorí wọn fẹ́ fáwọn èèyàn nítorí wọn fẹ́ ṣàlàyé fún wọn ọgbọ́dọ̀ máa lè ọgbọ́dọ̀ máa bó ti bá làákà irun sọ̀rọ̀ méjèèjì lọ́lọ́wọ́ bá wá kó papọ̀ nínú àyàtà fẹ́ kéyì ó èyí ìrìn oúnjẹ lásọ fún wa mo sọ wá pé kó ní ọ̀rọ̀ ọkọ̀ olù àti mùsàkọ́ọ̀tù láti bẹ̀ mẹ́jọ ní mẹ́rin mùsùlùmí sẹ́ẹ̀dọ̀ àdé ọkàlẹ́ mi rí sí mẹ́jọ àmọ́sọ̀ mo ní mẹ́jọ ń sá àgbàgbé wọ́n sọ wípé àrọ̀ ayin tó ń ẹyin jẹ́ ẹlẹ́ẹ̀ní gbọ́lọ́wọ́ bá bọ́ yẹ sọ fún mi náà máa jáde ẹ̀wọ́n àbí ẹ̀yìn tó ní àwọn nǹkan tẹ́ ń pì lẹ́yìn ọlọ́run àwọn nǹkan tí ẹ̀ ń ṣẹ́rí ìjọsìn fún lẹ́yìn ọba Allah. Arùn ní Maazaa, kọ́lá ẹ máa dé o ẹ máa dé o ẹ rí wípé mo ní alkùránì máa ń lo ọlọ́run wá fẹ́ béèrè lọ́wọ́ àwọn kèfèrí Mákà wípé gbogbo òrìṣà tí wọ́n kó jọ tí wọ́n ń ṣe lẹ́yìn ọlọ́yìn ẹ̀dàkọjá ìjọbìra àwọn alẹ́rẹ̀ tó lọ bá fẹ́ béèrè ẹ̀rí lọ́wọ́ amọ́ka èwo ní ẹ̀rú méjèèjì ẹ̀rọ ló sì dára ní èwo ní ẹ̀rí méjèèjì sí láti ní òbí wọn ni àbí àlàjí láti nàkọ̀níyà ṣe ìgbọ́ àkọ̀níyà ẹ̀wọ́ ni àkọ̀níyà kéde ní ìgbọ́. torí kí wọ́n tí nígbàgbọ́ rárá torí kí wọ́n à ní tíra tẹ́lẹ̀ torí pé tíra kẹ́kọ̀ọ́ sọ̀kalẹ̀ fáwọn tẹ́lẹ̀ ètò ń dérọ̀ ọkọ̀ máa ń máa ń dérọ̀ ààbà fàhán fàhán gọ́ọ̀fìlú àwọn gọ́ọ̀fìlú torí pé wọn ò ní mà tẹ́lẹ̀ tàbí pé wọn ní òmìyà kọ́ ẹ̀ ó tán òmìyà tí ó ti yẹ bá wọn lọ́lọ́wọ́n bá fi wá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ ẹ tí wá máa wo ọ̀nà tí kòránì gbà ní agbára ọlọ́wọ́n bá ní wípé ẹ àwọn tẹ́ ń pè lẹ́yìn ọlọ́run yẹn ẹ fi hàn mí bí wọ́n lè rèé sọ pé ká fi hàn ọ́ máa dá kọ́ra kó mìnà àrùn nínú gbogbo lẹ́sẹ̀ tó kí làwọn nǹkan ń dá ẹ wá máa wò amúlàhùn ṣírkùn fi sàmàwàá àdúnwó ní nǹkan ní sánmà tó jákẹgbé ọlọ́run ọba ní tó náà lẹ́tọ̀sí tọ́lọ́run lẹ́tọ̀sí kí ló tí ó sọ pé àrùn ní mada khalaqu mina samawa ẹ̀gbọ́n mi ooo kúránì bí ọ̀rọ̀ mọ̀ ní agbára ni ewu ìgbà tó fẹ́ sọ ó ní máa sí nínú sábà àti ilẹ̀ ìwòlọ́lọ́ bọ́bọ́dá Allah ìwòlọ́ bọ́bọ́dá ọ̀dá ìwòlọ́ alágbára jùlọ wọn ìwòlọ́ tó ti jùlọ wọn sọ́mọ̀ jùlẹ̀ lọ ṣùgbẹ́ ẹ̀mọ̀ ìtọ́ bọ́bọ́dá a ti sọ yẹn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ èrí ń dá yín lọ́wọ́ rẹ̀ ẹ ó ti sọ́mọ̀ ṣáájú rẹ̀ nígbà tó di pé kán mẹ́rin wá ó ní àrùn ní mọ́dá kọ́là kó mú mẹ́rin àrùn ní tí wọ́n já nínú ilẹ̀ lórí ilẹ̀ yẹ́ fi hàn mí torí wọn àìlè fi nǹkan tó wà ń sámà tí wọ́n ti ti bẹ́ ń sámà ní tí ń bẹ́ ń sámà a kàn ń wo báyìí lókè ní àdínú sámà àṣẹ ẹ̀gbọ́n mi yé lọ́la fi ní àrùn ní mọ́dá kọ́là kó mú mẹ́rin àrùn ẹ̀rí làákàyè tẹ́ bá láwọn nǹkan yìí lẹ́tọ̀ọ́ sí ìjọsìn ó yẹ kó jẹ́ káwọn náà wọ́n dá àwọn nǹkan tí ń sìn wọn tí wọ́n dárí tí wọ́n fi lẹ́tọ̀ọ́ sí ìjọsìn ìrọ̀pá gbọ́ mi ẹ́ kí ni wọ́n dá ẹ dákun kí lọ́rùn mi ládá kí lọ bàtá láọbà tó sà kí lọ dá kí n Ṣàngó dá kí lògún dá àwọn gangan gbogbo wọn ti kú wọn ti lọ kí lọ yá dá lójú àwọn igi táwọn èèyàn máa dẹrù bara wọn lé lórí lójú ọ̀dọ̀ wa gan bẹ igi oṣù méjì kan bẹ ń gbàgbọ́ wọn ní àyà lórúkọlò àwọn ẹgbẹ èèyàn máa wọn igi oṣù à láyé láyé bàbá kò lágbàdo tá à ń lọ ilé wa báyìí lọ́wọ́ sí báyìí igi oṣù méjì báyìí wọn rí làbàtà báyìí àwọn kan ní ẹ kátẹkùn bá fẹ́ báyìí tó bá fẹ́ yẹ wo àjọ náà wọlé wọlé ó ti wọlé lọ ìgbà míì wọ́n ní ẹ máa gbogbo ikúnyá ikúnyá ọfẹ́ jẹyán lónìí ó sì méjèèjì ọ̀ndà ní ọ̀ndà kódà lọ máa ń ká kí ní ọ̀sẹ̀ ń tà máa ń jẹ ìgbà míì wọ́n máa léyàn kó bẹ̀ igi yẹn rà ọ̀dà eléyìí ti ń bẹ níwájú adimọ̀sì tó sì wà bẹ̀ wọ́n ti gbé títí ti yẹ àwọn olóògbà fi jẹun díẹ̀ òkè kẹ́mọ́ ń ké bá mu àwọn ẹni táwọn ṣe sí ọlọ́rọ̀ kanlẹ̀ igi táwọn yóò ti fi kanlé àbí kan fi ṣe nǹkan tí ó ti fi dáná tán láàyè láàyè igi ọ̀hún dà kí igi ọ̀hún dà kí lọ̀sùn dà tí láàrin egungun dá aṣọ tí egun ọwọ́ ọ̀pọ̀ tó bẹ́ẹ̀ ẹ jẹ́ wàá mọ níbi egun tí ẹ mọ̀ náà léegun ọkàn gbẹ́kú wọ̀ ní èèyàn ni tó sẹ̀ ká ti ṣàbòrí. arọ́run <laughs> ọ̀run náà ní lọ kò sí wàhálà yorùbá pẹ̀lẹ́ tán ọ̀dọ̀ wọn náà lẹ́sìn ayé o. àrúrí mẹ́dá ọ́làkùn nínú ilẹ̀ àrùndọ̀ ní tí wọ́n dá lórí ilẹ̀ yìí ẹfún àmì sọ́lẹ̀fún challenge ní tí wọ́n rẹ̀ ní pé tí wọ́n bá ti lè dá nǹkan kan wọ́n à lẹ́tọ̀ sí káwọn ọjọ́sìn fún wọn ẹni ó dá bá ń wí. Àmìlàhún ṣírùkùn fi sàmàwá. Àbí wọ́n ní nǹkan kan tí wọ́n fi ń bọ́lọ́wọ́ bá wẹ́gbẹ́ tó jákẹ́ bí ọlọ́run ní sánmà tí wọ́n wá jọjọ́ ń darí ayé. Ẹ̀rí nìyẹn wípé tó bá wòye sáwọn nǹkan tọ́lọ́wọ́ bá dá. Àtàrà tọ́lọ́wọ́ bá dá wàá rí pé ọlọ́run nìkan lọ́dà pọ̀ síbẹ̀ sí. Torí pé gbogbo nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ ẹ̀dá lòun náà òun gán bùkátà sọ́lọ̀. Ta'ammal tí na bá tí lè àrùdíwá ń bọ̀rọ̀. ẹ̀dá kò tẹ̀ ń tẹ̀lé mi dàrẹ́ ètò ní bíkítà bí mẹ́kọ̀bẹ̀ àgbà ẹ lọ mú tírà kan wá tó lọ ń fún ànábì kan síwájú ẹ lọ tẹ ẹ bá wò mí pé tí mò ń sọ ilé nìkan ní sọ èròpá gbádùn mi ẹ̀rí bí ẹ̀rí ẹ̀rí inú kíra wa tó ń pè tìlà áká yìí àwọn akẹ́kọ̀ọ́ orí ìjẹ̀kẹ́ mọ́ wọ́n wà níbi tẹ̀ tọ́ba wá rí bẹ́ẹ̀ ẹ lọ mú ẹ̀ nínú tíra wa nínú àwọn tíra tọ́lọ̀ ti sọ̀kalẹ̀ síwájú àpò àná fáwọn anábì ọlọ́run ti sọ̀rọ̀ àwọn àtàrọ̀ ti mi ní ìlú tàbí ìmọ̀ kẹ́kẹ́ ìdókòwò ẹ̀ tẹ́ ẹ nígbà látọ̀dọ̀ àwọn ẹni àdọ́dọ̀ tó ń mọ̀ tó ṣe wípé ẹni orí pa fún un àṣé ìmọ̀ tí ọba ṣe ń fi ṣàlàyé kan a ẹ̀ gbádùn torí àṣàárọ̀ fún láti fi àṣàárọ̀ lọ́jọ́ kẹ́ni ní àṣàárọ̀ orí pa ilé ọjọ́ pé ìwà ayà àlẹ́ ìdíje àṣàárọ̀ náà lọ́wọ́ ẹ mú àṣàárọ̀ wá àṣàárọ̀ tó ṣe wípé ìmọ̀ ní tẹ́ ẹ jogún tí ì lójú ẹ lè tún ìṣẹ́jú gbà báyìí ló bẹ̀rẹ̀. wọ́n fún ní abala kẹ́rin ní abala yẹn abala yẹn wà wà lọ́wọ́. ayé mo wò ó. bẹ́ẹ̀ ni ìgbà ayé ti máa bẹ kí wọ́n tó tẹ̀lé mi. ẹgbẹ́ mi ẹ́ gbogbo olú tẹ́rí kí ẹ fẹ́ sọ́nlẹ̀ Yorùbá ayé tí ń bẹ ká tó tẹ̀dú. ìgbà àwọn tẹ̀dú kí ó tó di báwọn tí wọ́n tẹ̀dó tí wọ́n wá dẹ́bọ̀ ọlẹ́m̀bẹ̀ dẹ́bọ̀ ọlẹ́m̀ kí ni wọ́n ń ṣe mọ́ ìrọ̀pá agbọ́ mi ètò ní bíkìtà rí mìíràn kọ̀bílẹ̀ àádá ẹmú tíra tó ṣáájú ilé ìṣọ́rú tẹ́lùsọ̀n wá tẹ́ bá wò wípé tẹ́mi ń wí tuntun irú tẹ́yìn náà wí ẹ̀sọ̀ tí àtọ̀sọ̀ gbogbo àwọn àtàn arọ́ ìtàn abú tí yóò bá ń pa ẹsọ bí tọ́wà ẹsọ sọ́ọ̀sì àwọn àfáàrọ̀ tí ń mí nínú ìlú tàbí màkà tí ẹ jogún ẹ̀ tí ì ṣàtọ̀ ọ̀dà tó ṣe trace ilé ìjọ jẹ́ kí gbogbo àwọn tí ẹ bá ti ń sọ tí ò ṣe trace ẹ máa jọrọ wọn jù wọn láyà nítorí òwú ìwé bọ́lọ́gbà ọwá lọ gbé tíra pamọ́ ó sì gbé tíra pamọ́ ó sọ tó bá wà rẹ̀ ní ọ̀sọ̀ sọ jìmà anybody ló lè yanu kó mọ̀ sọ tó bá wù tó bá fẹ́ kí gbà ọ lọ mẹ́rin rẹ̀ wá bá ti mú ẹ̀rí wá yes ló ń sọ tí ti ń tọ́ ń sọ ò nínú kọjẹ́rì tinú tíà nínú kọjẹ́rì pé àjogún ẹ̀ lọ́dọ̀ àwọn aṣíwájú wa bákìn yẹn ní bákìn báti Islam náà ni ẹwọ ẹ̀rí tó ṣáájú ẹ̀rí náà al ẹ̀rí sunna lẹ́yìn ìgbà náà afárọ̀ ti mẹ́rin ìmọ̀ta jogún ẹ̀ ìrọ̀gbà gbọ́ mi yé bá a bá tí wá ń ma àwọn ẹ̀yẹn ókùnláká ìta fi gbọ́ wọn yé ìyẹn náà máa jẹ́kọ̀ọ́ fún wa wípé gbogbo bí àwùjọ bí tá bá wà a understand àwùjọ yẹn ká mọ̀ kí ni ṣubuhat àwọn àrújú táwọn èèyàn ní kí ló bí ìrújú yẹn fún wa káwa máa ṣe káṣíkò ṣubuhat ẹni tó bá ní ìdí àyà alùkùránì ká fún ẹni tí ọ̀rọ̀ rẹ̀ bá ti jẹmọ́ ní tọ́rọ̀ rẹ̀ jẹmọ́ ní káàkọ́ fi bá sọ̀rọ̀ náà èrò pa gbọ́ mi bí gbogbo àwọn ànábì ọlọ́run ṣe lónìí ẹ a mẹ́rin wá pẹ̀lú yóò ṣe pé ká máa lo agbárí inú ẹ̀sìn ìyẹn yàtọ̀ sí ta ń sọ tí wọ́n bá léèyàn lo agbárí inú ẹ̀sìn wọn ni pé yóò rí ẹ̀rí báyìí yóò lò wọ́n gbá pé kò bá láàká ìhò ìyẹn ni ọ̀dá o ṣùgbọ́n ká fi làákà ìyọ ọmọ nìyẹn bá èèyàn sọ̀rọ̀ ká fi làákà yìí ká pe àkíyèsí èèyàn síbi làákà yìí bí èèyàn bá gbé rí mu mọ́tò kalẹ̀ tó ní òun bọ nítorí kógun ọmọ bá fẹ́ jọ wọn wẹ̀ tí ó bẹ lọ́run irú ìyàtọ̀ jẹ rí mu mọ́tò tó fi di tí ò sí lò mà kọ́ jẹun láyé ìlàrí máa ń sọ fáwọn èèyàn wípé gbogbo ẹni tó bá ti ní nǹkan míì ló ń sì lẹ́yìn ọlọ́run ọbẹ̀ lọ́n kí nǹkan wọ́n pa ẹni bá lómi ló fẹ́ máa sì lẹ́yìn ọlọ́run ọbẹ̀ lọ́n kó mi ó gbé òun lọ tó bá ní gi ló ń fẹ́ máa bọ́ lẹ́yìn ọ̀pọ̀ bẹ́lọ́n kí gbogbo pa tọ́rọ àwọn àmọ̀ kí bá fẹ́ bá kọ̀ àwọn òtí ẹ̀lẹ́ kọ̀ ọlọ́run ọba tó ń tàn sí iná ní ọpa wa bẹ́ẹ̀ ni àbẹ́ kọ́ òun náà ní jí òkú dìde òun náà ní sí sọ ní ìdàláyé ẹ jẹ́ káwọn náà bẹ́lọ́n kí táwọn sí ọpa wọn kákú kúrò wọ́n láwọn ń bọ̀ gún wọ́n ń jọ́sìn fún wẹ́ẹ̀sì fún bẹ́lọ́n kó gbọ́n wọ́n fẹ́ jẹ̀ sí àwọn àwọn ọ̀fẹ́ gbógun wọ́n fẹ́ jẹ àwọn wẹ̀ ẹ̀jẹ̀ tá a ní ìbúwáwẹ̀ ṣẹ́jẹ̀ tí ò sí níwà fíwẹ̀ ìrùnpa gbọ́mi yẹ́ ìwọ náà pè wọ́n sí láàka ìwọ̀n pé wọ́n náà wòye sí kìíní àrùn ní مما ما خلقوا من الأرض أم لهم شرك في السماوات ائتوني بكتاب من قبل هذا bẹ́ẹ̀ bá lè fi kankan hàn mí tẹ̀gbẹ́ àrùn ní eléyìn ائتوني بكتاب ẹ lọ mú wá ẹ mú tírà kan wá من قبل هذا wájú tírà eléyìn tọ́tọ́ kà sínú tẹ̀ ń sọ Àwọn àṣàrọ̀ tí ń mèlè ẹ̀rù tàbí màkà tẹ́ ìjókùn ẹ̀. Ẹ̀ẹ̀kọ́ eh, ń sọ dìbí. Tó bá yẹ pé òdodo lẹ̀ ń sọ níbi ìjọsìn tẹ́ ń jọsìn fáwọn òrìṣà. Ẹmẹ́rì wa. Wọ́n à rẹ̀rì làákàì, wọ́n à ní rí sọ́lọ̀ àbí sáwọn ànàbẹ̀ gbogbo tí ó bá ti ní ẹ̀rí méjèèjì ànà ni kí mọ̀ pé ẹ̀ẹ̀dá mìíràn yìí láìkẹ́ o gbogbo tí a bá ti rí ẹ̀rí fún kò bá láàká ìmú ààrẹ rí fún nínú tírọ lọ ààrẹ rí fún nínú ọmọ àwọn ẹni tó ṣáájú ẹgbà yìí pé kí ni ànà ni ọlọ́mọdé á ọlọ́mọdé á sọnù káwa náà máa wòye sí àwọn àmì ọlọ́run kárágbára ọlọ́run lórí láti bẹ̀ tààmàlì tààmàl fi nàbàdìláàrùn ìwà ọ̀rọ̀ ìlàá إلى آثار ما فعل الملك إلى آثار ما صنع الملك إلى آثار ما صنع الملك إلى آثار ويقول عيون عيون من جين شافصات بأبصار يذهب سبيك بأبصار يذهب سبيك على قدب الزبرجد شاهدات على على قدب الزبرجد شاهدات بأن الله ليس له شريك بأن الله ليس له شريك ẹjá ya jọjọrí ẹ̀rí kẹbí anna lọ́ha laysa lahu sharik bí anna lọ́ha laysa lahu sharik ẹ̀rí pọ̀ nínú ilé ayé tá a wà yìí ẹ̀rí pọ̀ nínú àwọn tíra ọlọ́run wípé ọlọ́run ọba ò lákẹgbẹ́ kò ṣe ń tọ̀ kò sákẹgbẹ́ fún níbi tí máa ń ṣe kò lákẹgbẹ́ tá a gbọdọ̀ darí nkẹta tá à ń ṣe jọ́sìn sí lọ́dọ̀ yàtọ̀ sí kò lákẹgbẹ́ níbi àwọn orúkọ rẹ̀ àti ìròyìn ẹ̀ à ń bọ̀ wá bẹ̀ á máa mú lẹ́sẹẹsẹ ẹnu wa tá a sọ yìí ọlọ́run jọ sàǹfààní fẹ́ni tó sọ àtàwọn kan

Ah, ah, bẹ́ẹ̀ ni èyàn lè fi sí pé ó sì máa gbọ́n tí wọ́n ń sọ nínú tọ́lẹ̀tì tẹ́yàn wà. èyàn lè